وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار عباد الله اتقوا الله سبحانه وتعالى حق تقاته كما أمر بذلك في آيات كثيرة في القرآن العظيم وكما حث على ذلك النبي صلى الله عليه وسلم ورغب فيه في أحاديثه الصحيحة واعلموا عباد الله أن تقوى الله سبحانه وتعالى واجب على كل مسلم ومسلمة عباد الله لازمنا على الحديث حول منهج النبي صلى الله عليه وسلم الشريف واعلموا عباد الله أننا قد بدأنا, قد بدأنا الكلام حول منهج النبي صلى الله عليه وسلم في اعتقاده عن الله سبحانه وتعالى وبينا أن اعتقاد النبي صلى الله عليه وسلم بحق الله سبحانه وتعالى ينقسم إلى ثلاثة أقسام وقد بينا القسم الأول الذي هو توحيد الله سبحانه وتعالى في ربوبيته وكذلك القسم الثاني توحيد الله سبحانه وتعالى وإفراده في ألوهيته ونحن اليوم سنتحدث عن القسم الأخير القسم الثالث ألا وهو توحيد الله سبحانه وتعالى وإفراده في أسمائه وصفاته إعلام عباد الله أن لله سبحانه وتعالى أسماء وصفات كما ثبتت في القرآن والسنة الصحيحة ولم عباد الله أن أسماء الله سبحانه وتعالى كثيرة وقد ورد في حديث النبي صلى الله عليه وسلم أن لله تسعا تسعة وتسعين اسما مئة إلا واحدة من من أحصاها دخل الجنة وهذا ثابت في الصحيحين عن النبي صلى الله عليه وسلم كما أخبر الله سبحانه وتعالى في آيات كثيرة في القرآن الكريم أن له الأسماء الحسنى كما قال الله تعالى ولله الأسماء الحسنى فادعوه بها وفي آية أخرى قل ادعوا الله, قل ادعوا الله أو ادعوا الرحمن أيا ما تدعوا فله الأسماء الحسنى وغير ذلك من الآيات كثيرة إن دل هذه الآيات وهذه هذا الحديث على شيء فإنما تدل على أن لله الأسماء الحسنى واعلموا عباد الله أن كيفية معرفة هذه الأسماء والصفات ترجع وتعود إلى الآيات القرآنية وإلى الأحاديث الصحيحة عن النبي صلى الله عليه وسلم وعلى ذلك فلا ينبغي لأحد أن يخترع لله اسما لم يثبت من الكتاب ولا من السنة الصحيحة ولذلك نجد هذه الأسماء ثابتة في القرآن العظيم وكذلك فيما صح عن النبي صلى الله عليه وسلم من الأحاديث وما هو اعتقاد النبي صلى الله عليه وسلم في هذه الأسماء والصفات اعتقاد النبي صلى الله عليه وسلم هو أن أسماء الله سبحانه وتعالى وصفاته صفات كاملة لا نقصان ولا نقص في صفة الله سبحانه وتعالى مثلا إذا وصفت الله سبحانه وتعالى بالرحمة وقلت هو الرحيم فرحمته رحمة واسعة وقد تسب غير الله سبحانه وتعالى من خلقه بالرحمة وتقول الأب الرحيم ورحمة الأب بابنه رحمة نسبية وذلك هو رحيم بالنسبة لأبنائه ليس بالنسبة لجميع الناس ولذلك نقول صفات الله أسماء الله سبحانه وتعالى وصفاته كاملة غير آه، غير غير ناقص غير ناقصة واعلموا عباد الله أيضا أن من صفات الله سبحانه وتعالى ما هو صفات ذاتية مثل ما وصف الله سبحانه وتعالى به نفسه في القرآن بأن له يدين وله وجه وله آه، قلب وغير ذلك من الصفات التي وصف الله سبحانه وتعالى بها نفسه ومنها صفات المعنوية وهي صفة اتصاف الله سبحانه وتعالى بالعلم والقدرة والحياة وغير ذلك من الصفات المعنوية وكذلك من صفات الله سبحانه وتعالى صفات فعلية وهو أن الله سبحانه وتعالى أي نزول الله سبحانه وتعالى إلى سماء الدنيا وسواه سبحانه وتعالى على العرش وهذه يعني بعد صفات الله سبحانه وتعالى الثابتة واعتقاد أهل السنة والجماعة أننا نصف الله سبحانه وتعالى بما وصف به نفسه وكذلك لا نسمي الله سبحانه وتعالى إلا بما سمى الله سبحانه وتعالى به نفسه adúpẹ́ fún ọlọ́wọ́ bá àríkíọlá atọrọ ìkẹ́ àtìkẹ́ fún ànábì sallallahu alaihi wasallam abẹ́lọ́wọ́ bá àríkíọlá alékún orí rẹ̀ alékún ìkẹ́ rẹ̀ àtìkẹ́ rẹ̀ abẹ́lọ́wọ́ kó bá wọn sàábẹ́ ànábì àwọn tí ọlọ́wọ́ bá àríkíọlá yàn ní ẹni tí ó jọ ta ìmọ́lẹ̀ ìsìlámù káàkiri pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam abẹ́lọ́wọ́ bá àríkíọlá kọmọ́sá jẹ́ kí ìkẹ́ náà àtìkẹ́ náà kọlọ̀ọ̀bá àríkíọlá kó jẹ́ kó kárí gbogbo abẹ́lọ́ọ̀bá àríkẹ́ọlá kó mọ́sá ká ẹnì kọ̀ọ̀kan wa náà kúnnú wa ẹ̀yẹ́ ọlọ́ọ̀bá àríkẹ́ọlá gẹ́bà sí máa ń sọ fúnra wa ní gbogbo ọgbà ipé gbogbo ọ̀rọ̀ pátápátá Al-Qur'anil Karim ìdí ń sí ọ̀rọ̀ ọlọ́ọ̀bá àríkẹ́ọlá òun náà lọ̀rọ̀ dáa máa ti síwájú òun náà sì lọ̀rọ̀ dáa máa gbélékè òun náà lọ̀rọ̀ dáa gbọ́dọ̀ sọ́tán kátó máa fọ̀rọ̀ ẹlòmí ìtakò ọ̀rọ̀ ọlọ́wọ́n bá àríkẹ́ ọlá òun náà ló lóore jù òun náà ló sì lọ́lá jù nínú gbogbo ìlànà tí ẹ máa tẹ̀lé torí pé ìlànà náà òun náà ni ó tọ́ka àyàn gẹ́gẹ́ yóò ṣe gbé ayé rẹ̀ yóò tọ́ka àyàn bí yóò ṣe gbá ọlọ́wọ́ bá àdíkẹ́ ọlápàdé dáadáa tó bá díjọ́ ìgbéjà lọ lè ogun bá ti pè ní àdádálẹ̀ nínú ẹ̀sìn òun náà ní ìjọsìn ìtọ́lọ̀wọ́ bá àdíkẹ́ ọlọ́wọ́fin rán ànábì sallallahu alaihi wasallam dépò òpá a ti

kí olórí ó páyà ọlọ́run lára àwọn tí ń darí àwọn tí wọ́n ń darí náà àtọ́ ló tẹ́lẹ̀ ní darí káwọn náà páyà ọlọ́ọ̀bà àríkíọlá lára olórí tí ń darí wọn ẹni tó jẹ́ olórí ilé kó páyà ọlọ́ọ̀bà àríkíọlá lára ìyàwó àtàwọn ọmọ ẹ̀ àwọn ọmọ náà ti yàwó káwọn náà páyà ọlọ́ọ̀bà àríkíọlá lára ẹni tó jẹ́ bàálé ilé àfáà ó páyà ọlọ́run lára àwọn ọmọ káwọn ọmọ náà bẹ̀rù ọlọ́ọ̀bà àríkíọlá lára àfáà gbáàsì wá máa kàá lọ́nu kò sí ìran èèyàn kan táàkà táwàá ní pé ìbẹ̀rù ọlọ́ọ̀bà àríkíọlá ó yọrù ẹni bẹ́ẹ̀ lẹ̀ káwà lọ lè máa ti pé ìbẹ̀rù ọlọ́ọ̀bà àríkíọlá tàà ń sọ yìí òun náà lápò ní gbogbo nǹkan tún láti ní fún kálukú wa ẹ̀yẹ̀rú sí ọlọ́ọ̀bà a nabi sallallahu alaihi wasallam manhajun nabi sallallahu alaihi wasallam asharif ìlànà nabi sallallahu alaihi wasallam tó jẹ́ kó náà ìlànà tó lápàlẹ́ òun náà ni ọ̀nà tá Ànábì sallallahu alaihi wasallam gbà tó fi jọ́sìn fún Ọlọ́run ọba àlejọ́lá tó sì fi kalẹ̀ fún àwọn sàábí ẹ̀ inú lára Ànábì sallallahu alaihi wasallam òun náà ló ní àwọn ìtó ní ṣe pẹ̀lú àdìsọ́kàn tó jẹ́ pé mùsùlùmí òdodo ó gbọ́dọ̀ nígbàgbọ́ pẹ̀lú àwọn nǹkan wọ̀nyí nínú ọkàn rẹ̀ nínú àwọn ìtó ní ṣe pẹ̀lú àdìọ́kàn yìí ìtó jẹ́ àkórí ẹ̀ òun náà ní tó ní ṣe pẹ̀lú kí ni àdìọ́kàn wa pẹ̀lú Ọlọ́run ọba àlejọ́lá ọba tó dá èèyàn nípa Allah subhanahu wa ta'ala èwo ló bá ta nabi mu èwo ló ṣe déédé ìta nabi sallallahu alaihi wasallam fi kalẹ̀ fáwọn sàábé rẹ̀ òun náà lálàyé tà ń ṣe lọ àwọn sàlàyé fúnra wa inú àwọn àdíọ́kàn tí èyẹ gbọ́dọ̀ nabi sallallahu alaihi wasallam òun náà ní tó ní ṣe pẹ̀lú ìsí ọlọ́wọ́ bá àríkí ọlá lọ́kan tó so ní àwọn àyè mẹ́ta ìsí ọlọ́wọ́ bá àríkí ọlá lọ́kan tó so níbi àwọn iṣẹ́ tí ń ṣe ìsí ọlọ́wọ́ bá àríkí ọlá lọ́kan tó so níbi àbí Allah subhanahu wa ta'ala

ọlọ́ọ̀bá alékiọlá nìkan náà òun náà ló sọ́rọ̀ ẹ̀ ló kọ́ ẹ̀ àwá lè mọ orúkọ ọlọ́ọ̀bá alékiọlá àyàfi pẹ̀lú làbárì làbárì wo ni làbárì tí ànábì mú wá fún wa ẹ̀ inú alukur'an àbí tó mú fún wa nínú hadithi rẹ̀ láwọn hadithi tó lálàáfíà alukur'an karim ọ̀rọ̀ ọlọ́ọ̀bá alékiọlá ni ànábì ló wá fi jíṣẹ́ fún wa ó kójọ sínú inú àwọn tó kójọ sínú àwọn orúkọ ọlọ́ọ̀bá alékiọlá ń bẹ́ẹ̀ bakana a tún máa rí nínú àwọn àdíkà Ànábì sallallahu alaihi wasallam tó lálàáfíà ó sọ fún wa pé ọlọ́ọ̀bá àríkíọlá ń jẹ́ orúkọ báyìí ọlọ́ọ̀ àríkíọlá pẹ̀lú àwọn àròyìn gbogbo àwọn orúkọ wọ̀nyí àti gbogbo àwọn àròyìn kò sí ìtó jẹ́ ìròyìn àbùkù kò sí ìtó jẹ́ ìròyìn àdíkù nínú àwọn tọ́lọ̀ ọba fi ìròyìn ara rẹ̀ òun náà lọ́lọ́ ọba àríkíọlá Karim

ọlọ́ọ̀bá àríkẹ́ látọ̀sọ́ fún àmbò mí ó ní kúlìdù ọlọ́ha àrídìí rahman ayyamma tad'u ọlọ́ọ̀bá àríkẹ́ ọlá ní bẹ́ẹ̀ bá fẹ́ sàdúà bẹ́ẹ̀ bá fẹ́ pé ọlọ́ọ̀bá àríkẹ́ ọlá bóhùn yẹn pé allah bóhùn yẹn pé arrahman ọlọ́ọ̀bá àríkẹ́ ọlá náà ní jẹ́ bẹ́ẹ̀ ìtẹ́ bá lè pé bẹ́ẹ̀ walillahi al-asma'ul husna ọlọ́ọ̀bá àwọn orúkọ ọlọ́ọ̀bá àríkẹ́ ọlá orúkọ tó dáa ní orúkọ tó rẹwà ní bẹ́ẹ̀ náà ni orílẹ̀ nínú hadith anábi sallallahu alaihi wasallam pé anábi sọ fún wa ipé inna lillahi tis'atan wa tis'ina isman ó ní dájájú ọlọ́ọ̀bá àríkẹ́ọlá ó ní àwọn orúkọ ó ní 99 eh anábi tún wá sàlàyé rẹ̀ fún wa anábi ní mi'atan illa wahida ìtumọ̀ ẹlẹ́ iná ni pé ó ní orúkọ tó jẹ́ ọgọ́rùn-ún anábì ní ẹni tó bá sọ àwọn orúkọ yìí al-ihsa kéèsè káha lórí nìkan káreka ó sọ ó mọ̀ túnmà rẹ̀ ó sì ń ṣiṣẹ́ tọ àwọn ìtumọ̀ àwọn orúkọ ọlọ́wọ́ bá àríkẹ́ ọlá al-gafur ọlọ́wọ́ bá àríkẹ́ ọlá ní at-tawwab ọlọ́wọ́ bá àríkẹ́ ọlá ó ní àwọn orúkọ eríṣiríṣi ar-razzaq ẹni tó ha orúkọ ọlọ́wọ́ bá àríkẹ́ ọlá sórí inú orúkọ ọlọ́wọ́ bá àríkẹ́ ọlá àmọ́ ohun tó nígbàgbọ́ bí ẹnìkan bẹ tó lè sí àríjì kí ìyàtọ̀ sọ́lọ̀ ọba àríkíọlá irú eléyìn wọ́n lè ha sórí ó lè mọ̀ túnmà rẹ̀ ṣùgbọ́n tó tẹ̀lé ìtumọ̀ orúkọ ọlọ́wọ́ ọba àríkíọlá so irú eléyìn náà ma wá kílẹ̀ wọn kí ànábì sílẹ̀ ha yóò wà so man ansọ́ ha èso ìwò orúkọ ọlọ́wọ́ ọba àríkíọlá ni kékèyàn ó mọ̀ túnmà ẹ̀ lẹ́yìngbà tó ha alfaz tó mọ̀ túnmà rẹ̀ kó tún wá máa ṣiṣẹ́ tó àwọn nǹkan tí orúkọ kọ̀ọ̀kan àwọn nǹkan tí ń tọ́ka sí eléyìn yóò ẹ̀yẹ̀rúsìn ọlọ́wọ́ bá àríkẹ́ọlá àwọn orúkọ ọlọ́wọ́ bá àríkẹ́ọlá yìí àtàwọn ìròyìn ọlọ́wọ́ bá àríkẹ́ọlá yìí àwọn nǹkan tó pọ̀ ni nínú àwọn ìròyìn ọlọ́wọ́ bá ìròyìn tó jẹ́ pé ìròyìn ara ọlọ́ọ̀tọ́lọ̀ọba alékiọlá fi ròyìn ara rẹ̀ gangan ni gẹ́gẹ́ bí pé ròyìn ara rẹ̀ ipé òun ní yàdáni bali yàdáhù mabsuta sáàrí yùn ròyìn ara rẹ̀ pẹ̀lú ọwọ́ ní ròyìn ara rẹ̀ pẹ̀lú ojú ọlọ́ọ̀ba alékiọlá ròyìn ara rẹ̀ nǹkan wọ̀nyí ìròyìn ọlọ́ọ̀bá àríkíọlá ni tó jẹ́ pé òun ló fi ìròyìn ara rẹ̀ ẹnikẹ́ni ò lẹ́tọ̀ọ́ láti wá sọ pọ́lọ̀ọ̀bá àríkíọlá ò ní àwọn ìròyìn àbíkọ́ wá fẹ́ tú sí ìtumọ̀ míì tó yàtọ̀ sí àwọn ìròyìn tọ́lọ̀ọ̀bá àríkíọlá fi ìròyìn ara rẹ̀ ìbẹ̀nú ìròyìn ọlọ́ọ̀bá àríkíọlá tó jẹ́ in tó ìgbà àlè fojú rí ni ọlọ́ọ̀bà àríkẹ́ọlá rẹ̀ pẹ̀lú agbára ọlọ́ọ̀bà àríkẹ́ọlá ròyìn ara rẹ̀ pẹ̀lú àtìsàmù ìgbọ́rọ̀ ó ròyìn ara rẹ̀ pẹ̀lú ìrìnà àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn tọ́lọ́ọ̀bà àríkẹ́ọlá fi ròyìn ara rẹ̀ nínú àwọn ròyìn ọlọ́ọ̀bà àríkẹ́ọlá gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ní fi ròyìn tó jẹ́ pé as-sifatul fi'liyya àwọn àròyìn iṣẹ́ jẹ́ gẹ́gẹ́ bí alistiwa tí ọlọ́ọ̀bá alìkíọlá ló wà lókè lórí àlára sí inú àwọn ètò fi rọ ara rẹ̀ náà ni inú ẹ̀ náà ni al-majid tí ọlọ́ọ̀bá alìkíọlá ọba tí máa dé ni wa ja'a báwọn onírùjú bá tú wọ́n ni wàjá amru rabbik wọ́n ni àti ọlọ́ọ̀bá ọwádé wọ́n fẹ́ tú ìtumọ̀ àmàjí wọ́n fẹ́ tú sí nǹkan míì wọ́n fẹ́ tú ìtọ́lọ̀ọ̀bá àlekẹ̀ọ́lá tú sí tó gẹ́bẹ̀ náà ni a máa ráwọn àyà míì nuzulillahi subhanahu wa ta'ala tí a nábi sọ fún akí ọlọ́ọ̀bá àlekẹ̀ọ́lá máa sọ kalẹ̀ sí sánmà ayé ní ìdá mẹ́ta àgbẹ̀yìn lóru yóò máa wá bèèrè pé ta ló fẹ́ nǹkan kó béèrè sallallahu alaihi wasallam tó jẹ́ bóò náà ni àdíọ́kà alùsùnà wal jama'a òun náà ni káàfi ìròyìn ọlọ́run ọba àníkíọlá àgbọ́dọ̀ sọ pé kò rí bẹ́ẹ̀ àgbọ́dọ̀ sọ pé àmọ̀túnmọ̀ ẹ̀ àgbọ́dọ̀ tún sípò òun náà ló sọ fúnra wa níbẹ̀rẹ̀ ọba àtàwọn orúkọ rẹ̀ yìí àwọn ìròyìn tó pé pérépéré ni tó jẹ́ pé kò sí kèése ìròyìn ni táà lè fi tẹ́yẹ̀ kankan nírú ẹ̀ àwọn ìròyìn mí ń bẹ táà lè fi ìròyìn èèyàn táà sọ pé nú ìròyìn ọlọ́ọ̀bà ni a lè ròyìn bàbá tó bá láàánú ẹ̀yìn káfẹ́ ní al'aburrahim inú èdè lárúbáwá wọ́n ni a ah, bàbá aláàánú lélẹ́yìn sáàwá wá ń sọ̀rọ̀ pé al'aburrahim àánú rẹ̀ ń bolówà ẹ̀yìn ó ni àbí fún àwọn kan tó bá jẹ́ aláàánú fún àmọ́ ń tàà bá ti fi ìròyìn ọlọ́ọ̀bá àlékẹ́ọlá yóò máa jẹ́ kíni yóò máa jẹ́ ìròyìn tó pé ni gbogbo ẹ̀dá pátápátá lọ́lọ́ọ̀bá àlékẹ́ọlá jẹ́ aláàánú fún tàà bá ròyìn yàn ìfẹ́ ẹni yìí onímímà ni yóò ní tó mà nínú mà onímímà ni níbàmù pẹ̀lú ẹnu tó ṣe kíni ẹnu tó specialize lé lórí tó bá pè ní professor wọn ò ní sọ pé professor gbogbo ọmọ ayé wọ́n ní professor of agric wọ́n ní professor of science wọ́n ní professor of economics tó bá dìgbà tí wọ́n máa ń sọ̀rọ̀ nípa agric economics ò ní jáde tó bá dìgbà tó máa ń sọ̀rọ̀ economics mathematics ò ní jáde so bó kálùkú ṣe ṣe kí ni bó kálùkú ṣe mú ibi tó mọ̀ mánu àmọ́ta bá ròyìn ọlọ́ọ̀bá àríkẹ́ọlá ìròyìn rẹ̀ tó pé ni ọlọ́ọ̀bá àríkẹ́ọlá tó nímọ̀ nípa gbogbo nǹkan ni na ojú rẹ̀ ṣáàbù dáadáa ó níbi tó rí ma ọlọ́ọ̀bá àríkẹ́ọlá lórí gbogbo nǹkan tàbá lèyàn ma gbọ́rọ̀ tàbá ti ń sọ bá ìdí ó ti gbọ́ ó níwọ̀n bá ń tó gbọ́ ma so ìròyìn ọlọ́ọ̀bá àríkẹ́ọlá nìkan làwọn ìròyìn tó pé gbogbo tá bá fi ròyìn èèyàn kíni a mọ̀ aróyìn ọlọ́ọ̀bà àríkíọlá pẹ̀lú táwọn èèyàn náà nírú ẹ̀ ó dá ẹjá sí kíni ẹjẹ́ káyí sípò mi àìnímọ̀ tó ní ẹ̀yìn àti àìṣẹ́ kíni àìrónísáyà ọlọ́ọ̀bà àríkíọlá tó ọlọ́ọ̀bà àríkíọlá ó sọ fún wa nínú al-Qur'an ó ní laysa kamithlihi shay'un wa huwa as-sami'ul basir ọlọ́ọ̀bà àríkíọlá ní kò sí nǹkan tó dàbí rẹ̀ kò sí nǹkan kan sáà lè ròyìn tí ròyìn rẹ̀ wá dàbí ọlọ́ọ̀bà àríkíọlá bọ̀ síbẹ̀síbẹ̀ náà wa huwa as ọlọ́ọ̀bà àríkíọlá ní ọba tí ń gbọ́rọ̀ lòun al ọba tí ń rí náà ni ẹ̀rí pé ọlọ́run bá alékẹ́ láti clear rẹ̀ fún wa ń bí ayà hùn pé wọ́n náà lè máa rí náà lóòtọ́ àmọ́ oníbi tó rí ma wọ́n náà lè máa gbọ́rọ̀ lóòtọ́ àmọ́ oníbi tó gbọ́ ma torí pé ọlọ́ọ̀bá alékẹ́ ọlá ní títí ẹjẹ́ kí ni ó jẹ́ ìtò pé pérépéré tó ta bá ti gbọ́ ayé báyìí kí ni mọ̀ á dàmù lákàíwá táàmà wá sọ pé wàkúlù máa àwòhámà tashbiha àwílìhú wọ̀rún bí tẹ̀síhà gẹ́gẹ́ àwọn onírùjú ṣe máa wí pé ẹni tó bá ti wá jọ mọ́ra tí ó wà máa jọ tèèyàn ẹ̀yìn ó ní kó ni àwílìhú wọ́n sá tù lọ bò mí náà lẹ́lùmí omi aṣọ pé yẹ́dùn láì fọ́pù àìdí ìhìn ọlọ́run ọba àríkẹ́ọlá ní ọwọ́ ọlọ́run ọba àríkẹ́ọlá ń bẹ lórí ọwọ́ àwọn sàábé ńgbà tí wọ́n ṣe bẹ́yà pẹ̀lú ànàbí ni kó wà wọ́n ni lágbára ọlọ́wọ̀bà àríkẹ́ọlá tí ọlọ́wọ̀bà àríkẹ́ọlá tó sọ alkùnrin kalẹ̀ fún wa tí kò mẹ́yàtọ̀ láàrin kúwà àti yẹ́dù tó fi wá pè ní yẹ́dù fún wa tó sì dákọ wà ń bò mí nínú alkùnrin túláàsì ní ká nígbàgbọ́ bẹ́ẹ̀ ipé àwọn ìròyìn tó pé pérépéré ni àwọn orúkọ tó ṣe gíní orúkọ tó rẹwà ní tí ò sí àbùkù ń gẹ́gẹ́ bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam òun náà ní ká ròyìn ọlọ́ọ̀bá àríkíọlá bó bá ṣe ròyìn ara rẹ̀ ká má yí ròyìn sallallahu alaihi wasallam

الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه عباد الله اعلموا أن لله سبحانه وتعالى الأسماء الحسنى كما بين ذلك في القرآن العظيم وكما وصفه النبي صلى الله عليه وسلم بهذه الأسماء في الأحاديث الصحيحة واعلموا عباد الله أنه قد دل فرق كثيرة فيما يتعلق بأسماء الله وصفاته ومنهم المتأولة ومنهم المعطلة ومنهم المكيفة وغير ذلك ومنهم آه، آه، المعطلة المكيفة وغير ذلك آه، من الفرق التي تفرق إليها الناس فيما يتعلق بأسماء الله وصفاته وهناك فرقة أخرى آه، المبتدعة الذين ابتدعوا لله سبحانه وتعالى واخترعوا له أسماء ما أنزل الله بها من سلطان ويدعون الله سبحانه وتعالى بهذه الأسماء كهؤلاء الذين يخترعون الأسماء ويقولون هي اسم الله الأعظم يدعون الله سبحانه وتعالى به تجد بعضهم يقولون يا تخجك كبيبو ويقول بعضهم يا أملا أهل مهود ويقول بعضهم يا تسلم شعشام وغير ذلك من الأسماء يقولون هذه من أسماء الله سبحانه وتعالى ولم نجد عليها دليلا لا من القرآن الكريم ولا من السنة الصحيحة عن النبي صلى الله عليه وسلم وهذا افتراء على الله سبحانه وتعالى wa du'a'u ghayrillahi subhanahu wa ta'ala adúpẹ́ fún ọlọ́wọ́ bá àríkíọlá atọrọ ìkẹ́ àti gẹ̀ fún ànábì sallallahu alaihi wasallam abẹ́lọ́wọ́ bá àríkíọlá kọmọ́sà sí àríkùn kẹ́ àtẹ̀lékún gẹ̀ẹ́rẹ̀ fún àwọn sàábẹ́ ànábì ọlọ́wọ́ bá àríkíọlá kọmọ́sà ká ẹnì kọ̀ọ̀kan wa náà kún ẹni ìkẹ́ àti ẹni ìgẹ̀ ẹ̀yọ́rú sí ọlọ́wọ́ bá àríkíọlá aṣọ fúnra wa níbi kútùbà alákọ̀ọ́kọ́ ìpé ọlọ́wọ́ bá àríkíọlá ó ní àwọn orúkọ tó rẹwà àtàwọn òròyìn tó dáa òun náà ló ti fi ròyìn ara rẹ̀ òun náà lẹ́tọ̀ọ́fẹ́ nìkankan kó wá jòkó lé ara rẹ̀ àbíkọ́sẹ̀ alóhun ronú gbà tó wá ronú jílẹ̀ ti agbára ọlọ́run gbà tó wá ronú jílẹ̀ tí ó kọ ìsíṣẹ́ ọlọ́run bá lẹ́kọ̀ọ́lá èmi náà wá fún ọlọ́run ní ó kọ báyìí tó kò tọ́ fún ẹnìkankan nínú àwọn ìdátọ́lọ́ọ̀bà àríkíọlá dá orúkọ ọlọ́ọ̀bà àríkíọlá òun náà ló sọ́ra rẹ̀ bẹ́ẹ̀ gẹ́bó sì wà náà Al-Qur'an òun náà ló sọ́ra rẹ̀ bẹ́ẹ̀ gẹ́bí ànábì èèyàn wá sọnù lẹ́rìsìírísìí nípa tó ní ṣe pẹ̀lú ìgbàgbọ́ sí orúkọ ọlọ́ọ̀bà àríkíọlá

ẹ̀yìn tán bá tọ́lọ̀ ọba àríkẹ́ ọlọ́bá ròyìn ara rẹ̀ pẹ̀lú ròyìn kan tó dàbí tàwọn èèyàn wọ́n wà máa fi ṣe kíní wọ́n máa fi jọ tàwọn èèyàn ìsìn bẹ̀ẹ́nú àwọn ẹ̀ táwọn tó ronú débi pé ah, ìdábi a máa fi jọ tàwọn èèyàn àbí ìdáàtùn wa máa fi tú lọ síbòmíhun àwọn bá ṣe kíní àwọn bá sọ àwọn di mọ̀ àwọn ní kẹ́kẹ́ ni wọ́n ní kò tí ẹ̀sìn kẹtí jẹ́bẹ̀ ẹ̀ wọ́n ṣe kíni wọ́n fún ìròyìn ọlọ́ọ̀bà àríkẹ́lá lọ́lúdé pé kò tí túnmà kò sí kẹtí jẹ́bẹ̀ gbogbo àwọn nǹkan báyìí àwọn ìjọ eríṣìíríṣìí wọ́n sọnù látara rẹ̀ látara orúkọ ọlọ́ọ̀bà àríkẹ́lá tó sì jẹ́ pé ọlọ́ọ̀bà àríkẹ́lá ó ti ròyìn ara rẹ̀ kó àmọ́rọ̀ àwọn tàà ń sọ yìí nìsìn wọ́n máa sọ wípé ẹ̀rú àwọn nǹkan iná àwọn fi ń fọ́ ọlọ́wọ́ bà lè ọlá mọ́ni ẹ̀yìn nìkan ni wọ́n fi ń sọ pé gbogbo tó bá ti dàbí pé yóò máa jọ tèèyàn níròyìn ọlọ́wọ́ bà lè kí ọlá ó ní wọ́sá tù síbò míì kò wá lérò pé kíni kò lérò pé wọ́n fi fọ́lọ́wọ́ bá àríkẹ́ ọlá mọ́ni lọ́dọ̀ tí wọn náà wọ́n láwọn fi ń sàfọ̀mọ́ fọ́lọ́wọ́ bá àríkẹ́ ọlá rí wọ́n àfọ̀mọ́tò wẹ́ fi ṣe fọ́lọ́wọ́ bá àríkẹ́ ọlá yìí èsì tánà bí ò fi ṣe irú rẹ̀ sàfọ̀mọ́ fọ́lọ́wọ́ bá ni nínú àwọn tó jẹ́ pé àwọn nípa tó ní ṣe pẹ̀lú orúkọ ọlọ́wọ́ bá alikiola àtàwọn òròyìn ẹ̀ àwọn oníbídí àmì náà tún wá ń bẹ tó jẹ́ pé àwọn náà tún sọnù kí láọ̀nà wo làwọn gbà sọnù ẹ̀rì pàwọ̀ yíò ni ń bẹ náà àwọn oníbídí àmì tó jẹ́ pé àwọn ní àárọ̀ nílé wọ́n ní òǹtẹ̀ tó yẹ pé wọ́n wà áwò pé ah, orúkọ ọlọ́run ọba àlékiọlá wọ́n ní kalkulétọ̀ tí wọ́n fi kalkulétì orúkọ ọlọ́run ọba àlékiọlá tó máa wá kalkulétì ẹ̀tàn wọ́n wà jáde lórí pé eléyìí ó a ni wọ́n máa wá pè fún yí pé ismullahi al-a'zam wọ́n ní orúkọ ọlọ́run ọba àlékiọlá tó tóbi jù ni òun náà ni wọ́n máa wọ́n ni a ọ̀pá kìíní kan ẹ̀yìn tán bá ti ń ka ogbó wá ti ń dákọ̀ ọ̀pá àbí tán bá ń dákọ̀ àwọn ogbóró àwọn eréṣìíríṣìí irú àwọn nǹkan yìí ká lọ lè mọ̀ ìpé àwọn orúkọ àdáhùn tí wọ́n dá àwọn tí wọ́n ń pè ọlọ́ọ̀bá àríkẹ́ ọlá bẹ́ẹ̀ ni tọ́lọ̀ọ̀bá àríkẹ́ ọlá ó sì jẹ́ bẹ́ẹ̀ ẹ̀rí ẹlòmí yóò ní orúkọ ọlọ́ọ̀bá àríkẹ́ ọlá òun ni tọ́kíjá kàbíbù yóò wá fún ní yóò àfi yá yóò fi orúkọ gbólóhùn táàmọ́ fi ṣe gíní táàmọ́ fi fi nǹkan béèrè nǹkan lọ́dọ̀ ọlọ́ọ̀bá àríkẹ́ ọlá yóò àfikún yóò ó túnmọ̀ ìpé ó sọ ọlọ́wọ́ bà líkíọ́lá lórúkọ tí ó sọ́ra rẹ̀ ìwà ń fi orúkọ yìí ìwà ń fi orúkọ yìí yàtọ̀ sí àwọn orúkọ tó rẹwà bà ti ya Amula mahudu wọ́n ni orúkọ ọlọ́wọ́ bà líkíọ́lá òun náà tí wọ́n máa pè ní orúkọ ọlọ́wọ̀n bá àríkẹ́ọ́lá àwọn yóò máa wá sọ́mọ́ ọ̀dọ̀ àwọn yóò máa ń ṣe bọ̀ yìí nítorí pé wọ́n fẹ́ ṣe kíni nítorí pé wọ́n fẹ́ gba ṣíríkù lọ́dọ̀ àfáà kan yóò lọ fẹ́ gba iṣẹ́ làtífù kan ní o fẹ́ gba ọ̀pá làtífù kan ní ẹ̀yìn yóò ma wá sọmọ́ ọ̀dọ̀ tó bá gba sálárì ó ti ní ìdá wọ́n fẹ́ gba ìsìnì rẹ̀ ẹ̀dàkùn ọmọ ọ̀dọ̀ làwọn sàádé ànábì ṣe tán fi gba ìsìnì ìsìnul muslim ẹ̀yẹn tí gbogbo ara lónìí tàwà ń ka àwọn àgbàrù nàbí sallallahu alaihi wasallam wọ́n wá sọ́ra wọn dìbọ̀ yìí wọ́n tún wá jíyà jíyà jíyà jíyà lórí ìyà tí yóò tún lọlẹ̀ jẹ́lọ́dọ̀ ọlọ́run ọba àríkẹ́ọlá tí ò bá túbá kò níbẹ̀ wọ́n ma wá pé orúkọ ọlọ́run ọba àríkẹ́ọlá wọ́n ma pè lókọ kókọ ìwòwòrò àwọn nǹkan wọ̀nyí aburú méjì ló wà aburu aburú alákọ̀ọ́kọ́ ìdáàdáparọ́ ma Ọlọ́hun Ọba àríkẹ́ọlá ipé orúkọ tí ń jẹ́ ní tí ó sọ́ra rẹ̀ aburú alákọ̀ọ́kọ́ nù aburú ẹlẹ́ẹ̀kejì òun náà wá ní pé ìwà máa pé nǹkan yẹn orúkọ tí Ọlọ́hun Ọba ti òun náà ni wọ́n ń pè láṣìírí tọ́bá aláfà kan láṣìírí tọ́bá níṣẹ́ kan bẹ̀ lọ́wọ́ kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ tí ó gbogbo àwọn ọkọ̀ ẹ lọ ẹ̀ẹ́ àwọn ẹlòmíì tọ́bá kò lérí eléyìn tọ́pẹ̀ èyí tán parọ́ rẹ̀ mọ́lọ́un àwọn ẹlòmíì ó tún máa fi ó kọ̀ mí wọ́n lọ́kọ̀ rọ̀ áníyà ni wọ́n lọ́kọ̀ àwọn rọ̀ áníyà kan ni kí ní jẹ́ rọ̀ áníyà kò sí ti ń jẹ́ àlìjànú náà ni wọ́n ń pè wọ́n máa pe orúkọ àlìjànú kọ́dà àwọn ẹlòmíì bá débi pé wọ́n máa pe ó kọ̀ wọ́n ma pé ọkọ̀ màláíkà wọ́n ma pé mikael wọ́n ma pé jibril wọ́n ma pé israfil wọ́n ma pé azarail azarail tó ń dápọ̀ yìí nìtì kò sínú ọkọ̀ màláíkà kankan ní jẹ́bẹ̀ tó gbá àrẹ́ ìlàtọ̀dà nabi sallallahu alaihi wasallam abọ́dọ̀ àbínú al-Qur'an àmá àwọn náà wọ́n hun pé àzàrá ìlú wọ́n ni màláíkà ti ń pààyẹ̀ ní jẹ́bẹ̀ mọ́lákùnlé máa òtù màláíkà kú o náà lọ́lọ́wọ́ bá alékẹ́ ọlápẹ́ fún wa kò sí nǹkan tí ń jẹ́ àzàrá ìlú wọ́n tún wá bá a débi pé wọ́n tún hun orúkọ fáwọn awọn nígbàtí yàn ti ẹ̀ ti parọ́ àwọn màláíkà ya eh, ya sáádà bábílà ya ya sàdàbílà ya sàdàbábílà ya sàdàdàbílà ya sàdàdàbábílà wọ́n wá rò àwọn orúkọ yẹn bí orúkọ mélòó bí orúkọ mẹ́jọ wọ́n wá fi ṣe wútúbà bí wútúbà Yasin ní bí wútúbà ìsáwákà ní ẹ̀yìn bẹ̀m̀bí wútúbà ń tẹ́bá ìsán wútúbà Yasin kan ànábí ò ní wútúbà kan Yasin ànábí ò ní wútúbà kan tí ń kà fún sáwákà àwọn náà wọ́n hun gbogbo ẹ̀ kí náà wá kó sínú wútúbà ó wà á ṣe kí ni ó wà á ṣẹ̀bọ̀lẹ̀ ó wá rọ orúkọ fáwọn màláíkà orúkọ tí wọ́n fáwọn màláíkà yìí o kìí só kọ wọn o kátọ̀ wá sọ pé kọ wọn ni sí wọ́n ní kó máa pe màláíkà rí tí bá ọ̀rọ̀ bàrí kìí ọlá ló máa pè òun ní òní wàá ṣe kíni òun ní wàá ṣe tí ń fẹ́ fún ọ ó lè rán màláíkà tó kí màláíkà ṣe nǹkan àmọ́ kìí sí ìwọ ló máa ṣe kíni ló máa pe màláíkà fúnra rẹ̀ wọ́n á rọrú àwọn orúkọ lórúkọ tí wọ́n máa pè lókọ àwọn màláíkà táwọn màláíkà tọ́lọ̀ ọba àríkẹ́ ọlọ́ọ̀sọ fún apá màláíkà ń jẹ́ bẹ́ẹ̀ léwòkọ́ àdẹ́bí sallallahu alaihi wasallam sọ fún wa so eléyìí nínú àwọn ìgbàgbọ́ burúkú ni àti nínú àwọn àdádálẹ̀ oríṣiríṣi tó jẹ́ pé ó pọ̀ láwùjọ wa tó yẹ ká jìnà sí àwọn tán bá wá ní gbogbo orú àwọn nǹkan burúkú yìí lọ́wọ́ kọ́dà wọn mọ́ fi ń pààyàn ọ̀pá mi ń bẹ̀rẹ̀ ni wọ́n tàn bá fà á pé ó lè ẹ̀jẹ́ ó sì máa gbẹ́mọ́lá tó kọ́ lọ́nà ní wọn mẹ́jẹ̀ yẹ̀gbẹ̀ tí ò bá ṣe pé kíni tí ò bá ṣe pé àlìjànú náà òun náà ní bẹ̀lá bẹ̀rẹ̀ wọ́n lè fi ẹrú àwọn ọ̀pá burúkú tà ń sọ yìí wọ́n lè fi yàyàn wèrè wọ́n láwọn fi yàyàn wèrè wọ́n láwọn fi ṣe sálíbù fún yàn tó yẹ pé tó bá ti ní tẹ́lẹ̀ kò ní nímá

ẹ̀yẹn tó bá sọ fọ́lọ́n pé tóun fẹ́ ní pé òní ní kò gbọ́dọ̀ dọ́lá wọ́n ni yóò sọ fọ́lọ́n bẹ́ẹ̀ ẹ dákun séyàn gbọ́dọ̀ máa serú nǹkan báhùn abẹ́nìkan gbọ́dọ̀ wà bẹ́ẹ̀ tí ó mọ̀ wá pàṣẹ fún ọlọ́wọ́ ọba àlekíọ́lá gbogbo àwọn nǹkan wọ̀nyí látara ìsọnù ní níbi orúkọ ọlọ́wọ́ ọba àlekíọ́lá àwọn orúkọ tó lọ́wọ́ ọba àlekíọ́lá sọ́ra rẹ̀ orúkọ tó dáa ní orúkọ tó rẹwà ní òun náà ló ti ẹ̀ka máa fi pè nígbẹ̀yìn nínú àwọn àṣìṣe táwọn èèyàn ń ṣe bí orúkọ ọlọ́wọ́ ọba àlekíọ́lá òun náà ni pé dùá ùláì bil asma'il kíyàn máa pé orúkọ ọlọ́wọ́ bá àlékiọlá pẹ̀lú àwọn orúkọ rẹ̀ tó jókọ rẹ̀ náà ni kíyàn máa wà fi béèrè nǹkan lọ́dọ̀ ọlọ́wọ́ bá àlékiọlá bí kan ní kó máa fayá Latifu 10,000 bí kan ní kó máa 10 million kan ní kó máa fayá Rọ̀záàkù yẹ kan kan fún ọlọ́nkà gbogbo àwọn nǹkan báyà dáadáa lẹ̀ ni a lè rí látọ̀dà Nabi sallallahu alaihi wasallam dépò páàrí nínú Al-Qur'an pé kéèyàn kà máa kí bá àríkẹ́ ọlá ẹ tàbá lọ wo inú àínú àdídà nabi sallallahu alaihi wasallam nínú àwọn àdúrà nabi alaihi ma sọ pé ya hayu ya qayyum bi rahmatika astaghif aslini sha'ni kullahu wa la takilni ila nafsi tarfata ayn ẹ kí anabi dákọ ya hayu ó dákọ ya qayyum ẹ anabi wá ní bi rahmatika astaghif pẹ̀lú àánú rẹ̀ ẹ̀ ọ̀nà ní fi ṣe gíní àánú rẹ̀ ní bèèrè aslini sha'ni kullahu mọ́sà tún gbogbo ṣe pé eléyìí nìsìn anábì dákọ ó wá fi ṣe kí ni ó fi sàtẹ̀gùn ó wá fi béèrè nǹkan tó wá dàbí ìtàwọn èèyàn ṣe lónìí yá latif yá latif yá latif yóò mọ̀ áfà lọ ẹ̀yìn ìwọ́gán fúnra rẹ̀ wàlìláì ní masalul ààlá ìwọ́gán fúnra rẹ̀ kẹ́nìkan ma wá pè ọkó ma dákẹ́ ẹ̀yìn kó ma wá pè ọkó ti ma dáhùn kó ma pè ọkó ti ma dáhùn tó n kó fúra sí sọ̀rọ̀ pé ó ràgbé nǹkan mìí ti ṣe rí yóò ẹjá ètè lọ mú ká tọ́jú ẹ̀ ẹ̀yìn ó wá ń pariwo ọlọ́run ó wá ń pariwo ya Allah ya Allah ya Allah tó bá padà wá jẹ́ yá yóò wá kò ní yá lá yóò wá di lá lá lá lá yóò wá di lá lá lá lá kò ní nǹkan mìí tó gbogbo àwọn nǹkan wọ̀nyí ẹjá kíyèsí ẹ jẹ́ ká ṣọ́ra ẹ̀yìn kúrò níbi gbogbo orú àwọn nǹkan míì tó jẹ́ pé ààlà ń pe ọlọ́wọ́ ni a sì túnmà sí ọlọ́wọ́ bá àríkẹ́ ọlá ààlà ń súnmọ́ ọlọ́wọ́ ni a sì túnmà jìnà sí ọlọ́wọ́ bá àríkẹ́ ọlá tó eléyìí ni gbogbo ni Eh, ya Ghafaru ìgbìfìlì ya Razzaq orzukuni ya Latif olùtúfùbí àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn orúkọ Ọlọ́run Ọba àríkẹ́ọlá tó yẹ pé a máa fi sàtẹ̀gùn a máa fi béèrè àwọn nǹkan tọ́lọ́run Ọba àríkẹ́ọlá fi òyìn rẹ̀ níbi àwọn orúkọ yìí abẹ́lọ́wọ́ bá àríkẹ́ọlá kó mọ́ sàájé kí a mọ́ òdodo lódodo kó jẹ́ ká tẹ̀lé abẹ́lọ́wọ́ bá àríkẹ́ọlá kó yá mọ́ bàjẹ́ ní bàjẹ́ kọ́lọ́wọ́ bá àríkẹ́ọlá kó jẹ́ ká lè jìnà sí إنه ولي ذلك والقادر عليه اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم انصر الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين اللهم ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك قم إلى صلاتك